ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ẹ ti ń wò wá ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ tẹlifíṣàn Orísun Sekinat Ọláìdẹ́rajì ní orúkọ mi. iléeṣẹ́ ọlọ́pàá alẹ́ Nàìjíríà ti fi ọwọ́ òfin mú ọmọbìnrin kan ẹni ọdún méjìdínlọ́gbọ̀n tó jẹ́ ọmọ ẹgbẹ́ kan tó ti gbọ́njé kan fún ìwà ọ̀daràn lóríṣiríṣi ní àwọn ìpínlẹ̀ bíi Sokoto, Kebbi, Kaduna àti ìlú Niger obìnrin ọ̀hún tó ń jẹ́ Fatima Garba tó sì jẹ́ ẹni tó máa ń kó irin ṣọṣẹ́ ẹgbẹ́ ọ̀hún dání ní ọwọ́ òfin bà tó ń tàwọn ẹlẹgbẹ́ rẹ̀ Fatima tí ó fi ẹnu ara rẹ̀ jẹ́wọ́ pé láti bí ọdún kan ni òun ti ń bá àwọn ọ̀daràn òun tọ́jú àwọn irinṣẹ́ wọn sọ wípé owó ribiti ni òun máa ń rí gbà gẹ́gẹ́ bí ìpín ti òun nígbà tí wọ́n bá padà dé láti ibi tí wọ́n ti lọ ṣe iṣẹ́ ńlá àbí wọn inú ihò kan tí ó gbẹ́ nínú ilé rẹ̀ ló máa ń tọ́jú àwọn irinṣẹ́ ńlá bíi ọ̀hún sí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí alukoro àwọn ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà Frank Mbaso sọ nínú ọ̀rọ̀ àtẹ̀jáde kan Fatima tó jẹ́ oníṣòwò tó sì ní ọmọ méjì láìsí nílé ọkọ kọ̀ọ̀kan sọ wípé ọ̀rẹ́kùnrin olólùfẹ́ rẹ̀ ìyẹn Abubakar Usman ló gba òun síṣẹ́ ibi ọ̀hún àwọn ọlọ́pàá sọ ọ́ di mímọ̀ pé àwọn ọmọ ẹgbẹ́ tó kù náà ní ọwọ́ òfin ti bà àwọn náà ni Samaila Usman Mohammed Ibrahim Mohammed Agali Umar Abdullahi Buhari Abubakar àti Abubakar Garba lára àwọn irinṣẹ́ ibi tí àwọn ọlọ́pàá rí gbà lọ́wọ́ àwọn ọ̀daràn náà ni AK-47 rifles márùn-ún g three rifle ẹyọkan Beretta pistol ọ̀pọ̀ ọta ìbọn ọkọ̀ tí wọ́n ń lò fún iṣẹ́ ńlá abẹ wọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mẹ́jọ àti àwọn nǹkan mìíràn ní báyìí àwọn ọlọ́pàá ti sọ wípé gbogbo àwọn oníṣẹ́ ńlá bí ọ̀hún ni yóò fojú ba ilé ẹjọ́ lẹ́yìn tí ìwádìí finifini bá ti parí lórí wọn pẹ̀lú ìlérí pé iléeṣẹ́ ọlọ́pàá kò ní káàárẹ̀ láti máa dáàbò bo àwọn ará ìlú pàtàkì jùlọ lásìkò òfin kónílégbélé yìí ní báyìí ẹ jẹ́ ká kàn sí ìpínlẹ̀ Kebbi láti gbọ́ ìròyìn lẹ́nu aṣojúkọ̀ròyìn wa Taiwo Adeleke Hasan ẹ ìkàlẹ̀ ìkìlọ̀ ti wáyé láti iléeṣẹ́ àwọn ọlọ́pàá ní ìlú birnin kebbi tí í ṣe olú ìlú ìpínlẹ̀ kebbi kebbi state command ìkìlọ̀ yìí wáyé sí gbogbo ará ìlú pàtàkì jùlọ àwọn tí wọ́n ní nǹkan ègùn pátápátá vehicles owner ìkìlọ̀ náà wá láti ẹnu ọ̀gá àgbà àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ yìí cp agunbíadé olúyẹmí lásòrè psc lórí ṣíṣe ìkìlọ̀ fún gbogbo àwọn oní nǹkan ègùn látòrí alùpùpù motorcycle àti ọlọ́kọ̀ èyí tó jẹ́ àdálò private tàbí ti ìṣòwò commercial wípé gbogbo ẹni tí ọwọ́ bá tẹ̀ pẹ̀lú síso nọ́mbà tí kì í ṣe ti orílẹ̀-èdè yìí tàbí ti àdáni special number láì ní ojúlówó ìwé rẹ̀ láti ọ̀dọ̀ ìjọba yóò di fífi ọwọ́ òfin mú pẹ̀lú fífà lé ilé ẹjọ́ lọ́wọ́ nítorí àsìkò ti tó báyìí láti gbógun ti àwọn ìwà yìí látàrí lórí àti dẹ́kun jíjí ọkọ̀ gbé àti láti dẹ́kun jíjágbà alùpùpù ní àárín ìlú àti ní agbègbè yíká ìpínlẹ̀ náà TCP Lásoore sì jẹ́ kí ó di mímọ̀ fún ará ìlú wípé gbogbo ẹni tí ọwọ́ bá tẹ̀ kò ní rí àforíjì àfi kí olúwa rẹ̀ fi ojú ba ilé ẹjọ́ nígbà tí tẹlifíṣàn Orísun bá ọ̀gá àgbà àwọn ọlọ́pàá yìí sọ̀rọ̀ ẹ jẹ́ ká gbọ́ wọn ọ̀rọ̀ lórí nọ́mbà sí ọkọ̀ gbogbo ọkọ̀ tí ó bá wọ orílẹ̀-èdè yìí ló gbọ́dọ̀ ní nọ́mbà tirẹ̀ ní orí ẹ̀rọ ẹ̀rọ kọ̀ǹpútà that is ẹ̀rọ ayélujára tí wọ́n bá dẹ̀ ti ní tí wọ́n eh, gbogbo nọ́mbà tí wọ́n bá rẹ́jísà lórí ẹ̀rọ ayélujára tí wọ́n bá jírú mọ́tò bẹ́ẹ̀ lọ a ò ní lè rí ìdí rẹ̀ kí a à ní lè rí nítorí pé kò ní sí chassis àti engine number ẹ̀ nínú ẹ̀rọ ayélujára tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé sílẹ̀ nítorí èyí ẹnikẹ́ni tí ó bá so nọ́mbà tí ò yẹ ti ọkọ̀ ó di dandan òfin máa mú un a ò sì ní dáríjì a ó mú lọ sílé ẹjọ́ nítorí náà mo ń fi eléyìí àsìkò yìí sọ fún gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ń gbé nọ́mbà sí ọkọ̀ tí ò ti ṣe kó rẹ́gísítà ẹ̀ kó lọ wá kó lọ rẹ́gísítà ẹ̀ nínú ní registration office tó bá ti rẹ́gísítà ẹ̀ wọ́n máa gbé sínú ẹ̀rọ ayélujára àá wá lè wádìí ẹ̀ ní ọjọ́kọ́jọ́ ká ní wọ́n jí o àbí nǹkan kan ṣẹlẹ̀ sí a lè mọ gbogbo nọ́mbà ọkálùkù ẹ̀dẹ̀ ti mọ̀ pé gbogbo wa náà ni a ní àṣẹ sìn láti rẹ́gísítà ọkọ̀ ní orúkọ ara wa ẹ ká ní orúkọ ara wa èyí tí a máa gbé nọ́mbà ìlú àjòjì nọ́mbà diplomatic àbí du pé àbí mo spy vehicle kọ́ máa lọ gbé nọ́mbà spy nìkan lọ ń gbá lọ́wọ́ ẹ máa gba spy ọlọ́pàá sí mọ́tò yín gbogbo nǹkan báyìí ló nǹkan ó rọ́ọ̀gì tí òkè bá ṣe company bíi bank bíi waec àwọn ẹni wọ́n ní àṣẹ láti lo spy number spy number wà fún individual wà fún ẹni fún ẹnì kọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀ rárá spy number wà fún ẹ bíi ẹ company ni kò ṣe kí pé ẹ ẹ ẹnìkan á lọ gbà á gbé sí mọ́tò á tún gbé sàárì sí lílo sàárì náà ó ní àwọn èèyàn tí wọ́n ní entitlement láti lò ó ìwọ tí o tí o tí o ní ẹ̀tọ́ láti lò tó o bá lò tí a bá mú ẹ a ò ní dáríjì ẹ o torí kí wọ́n má di pé àsọ fún yín o la ṣe tètè sọ ilé sílẹ̀ tó dà tìgbà tí a bá bẹ̀rẹ̀ lórí yẹn òǹkálùkù ẹ̀ nílé sọ pé ẹ̀ gbọ́ òyìnbó ní to be forward is to be forehand àti sọ ilé lẹ̀ tó tí a bá bẹ̀rẹ̀ sí mú yín ẹ̀ má yẹ kó yà lẹ́nu ní especially ní Kebbi State lákòótán ìṣe ni alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ yìí PRO DSP Nafiu Abubakar náà sọ̀rọ̀ pẹ̀lú Orísun wípé ìṣe ni òun gbé òṣùbà fún iléeṣẹ́ móhùnmáwòrán yìí pẹ̀lú àǹfààní tí wọ́n tún fún gbogbo Yorùbá ní ìpínlẹ̀ yìí lórí gbígbọ́ ìròyìn ìpínlẹ̀ yìí ní èdè Yorùbá pẹ̀lú àdúrà wípé iléeṣẹ́ tẹlifíṣàn náà kò ní di ìtàn lágbára Ọlọ́run Hasan Taiwo Adeleke ló ń jábọ̀ ìr ìròyìn láti ìpínlẹ̀ Kebbi fún iléeṣẹ́ tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà arábìnrin kan ìdòwú adékọ̀yà tí ó fi ẹnu rẹ̀ kọlu ìjọba ìpínlẹ̀ Ògùn lórí oúnjẹ tí ìjọba náà pín lásìkò òfin kónílégbélé ti bẹ̀rẹ̀ sí ní tọrọ àforíjì lọ́wọ́ gómìnà Dàpọ̀ Abíọ́dún ẹnu tí ìgbín rẹ̀ fi bú òòṣà ó ti bẹ̀rẹ̀ sí ní fi gbolẹ̀ níwájú gómìnà ọ̀hún báyìí ẹ jẹ́ ká lọ wo bí ìròyìn náà ti lọ ẹnu tí ìgbín ọmọbìnrin ìdòwú adékọ̀yà fi bú òrìṣà ìjọba ìpínlẹ̀ Ògùn ó ti fi ẹnu ọ̀hún gbolẹ̀ báyìí nípa títọrọ àforíjì lọ́wọ́ gómìnà Dàpọ̀ Abíọ́dún àti àwọn olùṣèjọba pẹ̀lú rẹ̀ pàápàá alága ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde ọmọbìnrin adékọ̀yà ìdòwú yìí ló ti fọ́nrán kan síta láìpẹ́ yìí láti tàbùkù ìṣèjọba ìpínlẹ̀ Ògùn nípa sísọ̀rọ̀ kò bákùngbé sí oúnjẹ tí ó dé ọ̀dọ̀ rẹ̀ wípé wọ́n pín fún òun ẹ ká wo díẹ̀ níbẹ̀ ẹ wò ó wọ́n fẹ́ pa wá lógún stéètì wọ́n ní ká jókòó sílé pé covid nineteen ṣé lẹ́yìn gan eléyìí ò ṣe covid twenty five ṣé lẹ́yìn gan ò lè pààyàn kidney problem liver problem lélẹ́yìn máa kọ́ sí o oúnjẹ ẹran táwọn ọmọ là ń dá sílẹ̀ tẹ́ran oúnjẹ nínú ìwádìí tẹlifíṣàn Orísun ìròyìn fọ́nrán ọ̀hún dé etí ìgbọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn ní èyí tí wọ́n sì rí Ìdòwú Adékọ̀yà gẹ́gẹ́ bí ẹni tí ó tọ́ sí ìjìyà kan gẹ́gẹ́ bí ẹni tó bá tẹlifíṣàn Orísun sọ̀rọ̀ ti sọ ṣùgbọ́n ṣáájú ní Ìdòwú ti tètè ti fọ́nrán mìíràn síta tó sì ń bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ jẹ́ ká gbọ́ ohun bí ó ti sọ. ẹ kúrò lẹ ẹ̀yin ọmọ Nàìjíríà most especially Ogun State ní Ìjẹ̀bú-Òde èmi Ìdòwú Adékọ̀yà ni mo sọ èmi ni mo ṣe fídíò nípa oúnjẹ tó ń pín ní Ìjẹ̀bú Òde Your Excellency sá mo kàn ṣe fídíò yẹn mi mọ̀ pé ó máa rí báyìí mi ò fi ṣe rí ìkà ṣùgbọ́n ẹ má bínú tó bá tiẹ̀ rí bẹ́ẹ̀ wọn náà ọmọdé òkè mẹ́kọ̀ọ́ jẹ kó má ra lọ́wọ́ your excellence sir i'm very sorry ẹ má bínú ẹ má bínú sí mi àti jẹ ẹ̀wà náà á fi ṣe mọ́ínmọ́ín ìkọ̀kọ̀ oníṣọmọ yín àbúrò onídébá yín àti fámìlì yín àti gbogbo àwọn tó súnmọ́ yín àti gbogbo àwọn tó ṣiṣẹ́ ní ṣáàmà ìjẹ́wó ìlú ìkọ̀kọ̀ oníṣẹ́ wọn ẹ̀sẹ̀ tó máa rí wàhálà síbẹ̀ ọ̀pọ̀ àwọn ènìyàn ló sì ń bu ẹnu àtẹ́ lu ìwà àrífín tí ìdòwú wù pé ó jẹ́ ohun tó burú jáì bó sì tọ́ sí ìjìyà kan tàbí méjì lábẹ́ òfin bí àwọn ènìyàn ti ń sọ lórí ẹ̀rọ ayélujára nígbà tí àwọn mìíràn sọ wípé níwọ̀n ìgbà tí ó ti tọrọ fún ìdáríjì kí ìjọba ìpínlẹ̀ Ògùn foríjì ṣùgbọ́n di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ tẹlifíṣàn Orísun kò tí ì mọ̀ tàbí gbọ́ ìgbésẹ̀ ìjọba ìpínlẹ̀ Ògùn lórí ọ̀rọ̀ náà bí ó bá ṣe jẹ́ a ó máa fi tó yín létí ṣògo rẹ́ni fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà àjọ the development agenda for western nigeria commission ti sọ wípé ààrùn covid-19 ti ń bẹ lóde ló ń ṣe ìdíwọ́ àti ìdènà fún iṣẹ́ ikọ̀ elétò ààbò àmọ̀tẹ́kùn èyí tó wà fún ààbò àwọn ìpínlẹ̀ mẹ́fà tó wà ní apá gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ nàìjíríà àjọ náà sọ wípé òfin kónílégbélé láti dín ìtọ́ka ààrùn kòrónà kù ti dá iṣẹ́ ikọ̀ elétò ààbò náà dúró nítorí kò fi ààyè gbà wọ́n láti bẹ̀rẹ̀ ètò ìgbanisíṣẹ́ ikọ̀ ọ̀hún nínú oṣù kẹsànán ọdún tó kọjá ni wọ́n fi ikọ̀ àmọ̀tẹ́kùn lọ́lẹ̀ kí ó lè kún àwọn ikọ̀ ẹ̀ṣọ́ ètò ààbò ìjọba àpapọ̀ bíi ọlọ́pàá àti àwọn mìíràn lọ́wọ́ ṣiṣẹ́ láti fi òpin sí ìdigunjalè ìjínigbé ìpànìyàn àti àwọn ìwà ọ̀daràn mìíràn ní apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè nàìjíríà nínú ọ̀rọ̀ àtẹ̀jáde kan tí wọ́n pè ní àjàkálẹ̀ àrùn covid-19 àmọ̀tẹ́kùn àti ìpè fún gbígbógun ti àìsí ètò ààbò tó gbópọn ní apá gúúsù ìwọ̀ oòrùn ni àjọ náà ti ṣàlàyé pé àrùn kòrónà ti mú ìdádúró àti ìdíwọ́ ńlá bá ikọ̀ àmọ̀tẹ́kùn àjọ náà sọ di mímọ̀ pé gómìnà Rotimi Akeredolu ti ìpínlẹ̀ Ondo tó jẹ́ alága ẹgbẹ́ àwọn gómìnà ìwọ̀ oòrùn ìyẹn Western Nigeria Governors Forum ti kọ́kọ́ kéde pé ikọ̀ àmọ̀tẹ́kùn yóò bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ nínú oṣù kẹrin ọdún tí a wà yìí àmọ́ ní báyìí àrùn kòrónà kò jẹ́ kí àlá náà ṣẹ. lákòótán àjọ dan ìyẹn DAWN Development Agenda for the Western Nigeria Commission fi àwọn ará ìlú lọ́kàn balẹ̀ pé ikọ̀ àmọ̀tẹ́kùn sì dúró gírí kò sì sí ohun tí yóò yẹ lẹ́sẹ̀ àti wípé ní kété tí gbogbo ohun tó ń rùn lórí ọ̀rọ̀ àrùn kòrónà yẹn covid-19 bá ti tán ni ikọ̀ náà yóò bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ní pẹrẹu. gómìnà ìpínlẹ̀ èkìtì káyọ̀dé fáyemí ti bẹ̀rẹ̀ sí ní pàtẹ́wọ́ fún àwọn òṣìṣẹ́ ètò ìlera nípínlẹ̀ ọ̀hún lórí ìlàkàkà wọn láti dín ìtànká àrùn covid-19 kù nípínlẹ̀ náà gómìnà ọ̀hún ló gbóríyìn fún àwọn òṣìṣẹ́ ètò ìlera lórí ọ̀nà tí wọ́n ń gbà ṣe ìtọ́jú àwọn méjì tó ní àrùn kòrónà ní ìpínlẹ̀ náà pẹ̀lú bí wọ́n ti ń tọpinpin àwọn ènìyàn tí ó ṣeé ṣe kí àwọn méjì ọ̀hún ti pàdé tàbí farakàn láti rí dájú pé àrùn kòrónà kò tàn kálẹ̀ ní ìpínlẹ̀ èkìtì gómìnà fáyemí gbóríyìn náà fún wọn ní ọjọ́ ìṣẹ́gun ní ìlú adó èkìtì bí ìjábọ̀ ìwádìí iléeṣẹ́ steers business ṣètò ìpínlẹ̀ ọ̀hún sí ipò òkè nínú àwọn ìpínlẹ̀ tó dìde kíákíá láti gbógun ti àrùn covid-19 ìjábọ̀ náà fi ìpínlẹ̀ èkìtì sí ipò kejì nínú àwọn ìpínlẹ̀ mẹ́rìndínlógójì àti olú ìlú ilẹ̀ nàìjíríà àti ìpínlẹ̀ èkìtì àti ẹ̀bọ̀nyì ló wà ní ipò kejì bí sales business ṣe ṣàpèjúwe ìjábọ̀ wọn gẹ́gẹ́ bí ìtara sí gbígbógun ti àrùn kòrónà ìyẹn bí àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ṣe ní ìtara sí si láti tètè lé ààrùn covid-19 wọlé àti láti pagidínà wíwọlé sí wọn lára gẹ́gẹ́ bí ìpínlẹ̀ ẹ̀bọ̀yì tó wà ní ipò kejì tí kò sì ní àkọsílẹ̀ covid-19 kankan nítorí ọ̀nà tí ìjọba ìpínlẹ̀ ọ̀hún gbà pagidínà ààrùn ọ̀hún nípasẹ̀ títì àwọn ibodè tó wọ ìpínlẹ̀ wọn pa líla àwọn ará ìlú lọ́yẹ̀ ṣíṣòfin tí yóò pagidínà covid-19 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ iléeṣẹ́ steers business náà sọ wípé èkìtì kò gbá gbogbo àmì mẹ́wàá tán ìyẹn ten points bí ìpínlẹ̀ èkó nítorí ìpínlẹ̀ náà kò tí ì ní àwọn ibi ìṣàyẹ̀wò àrùn kòrónà àmọ́ dídá ibi ìṣàyẹ̀wò sílẹ̀ jẹ́ ojúṣe àjọ tó ń rí sí gbígbógun ti àrùn ní orílẹ̀-èdè nàìjíríà ìyẹn nigeria center for disease control ncdc àwọn tó wà lẹ́yìn ìpínlẹ̀ èkìtì àti ẹ̀bọ̀nyí ní kwara ọ̀ṣun tó gba àmì mẹ́jọ nínú mẹ́wàá ìyẹn eight over ten points fún bí wọ́n ti ní ìtara tó sọ̀rọ̀ ààrùn covid-19 nígbà tí ìpínlẹ̀ Ògùn FCT Edo Delta Anambra àti Adamawa gba àmì méje nínú mẹ́wàá lákòótán wọ́n ké sí àwọn ìpínlẹ̀ láti jára mọ́ gbígbógun ti ààrùn covid-19 ní a ó dánu dúró díẹ̀ ẹ kú ìkàlẹ̀.